Thank you. bọ́lá ní kí ló dé tó tilẹ̀kùn inú ilé mọ́ mi. a mọ̀ pé mo fi ojú sọ yìí títí ọkọ̀ ò gbọ́ mo fi gbogbo ara mo fi sọ yìí tí ọkọ̀ ò gbọ́ níbẹ̀ máa fi ẹnu sọ fọ́. kí ló sọ pé kí ni bọ́lá jíjẹ ń gbọ́ pé kí ni àwọn tó jẹ́ kọ́ ọmọ òun dákun ẹ̀ kéré pé kí ni sọ fún mi. tó o kálukú ọdọ tọ̀tọ̀ lọ́sọ̀ọ́sẹ̀ lọ́kẹ́ mi lọ́tẹ̀ lọ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀ ti sú mi. bọ́lájí ọ̀rọ̀ tèmi sú ọ ọwọ́ tèmi sùn ọ Bọ́lájí ọ ìkà ni ọmọ lẹ́lẹ́ ni ó ti wọ̀n ètẹ́ ní fún ọ ọmọ àgbẹ̀pẹ́ tàbí òní kankan nù lé irú màmá mi lọ́mọ fi ń sùn àbí náà yá mi kọ́ ló fi ń sùn ọwọ́ àdìsí ọsọ bẹ́ẹ̀ mi wípé kíkà lukú ọlọ́lọ́ rẹ̀ Bọ́lájí ọ̀tẹ̀ Bọ́lájí ọ̀tẹ̀ sítorí ẹ̀ ló fi tìlẹ̀kùn nù lẹ́mọ̀ mi tó fi mú kiri lọ Bọ́lájí tó ti gbé tán tó ní àkídà wọn ti jẹ́ yìí ọkọ̀ òògùn tó bá bọ̀ gbà gbòòs orí ẹ̀ ló ń gbọ́dọ̀ tí bá wọlé tí bá padà jáde tí bá bọ́ bì máa na máa na. wọlé ọmọ bíyàn láyé rẹ wọlé ọmọ bíyàn. gbọ̀n tó ibi gbélé tó rí báwo ló ṣe ń ṣe báyìí bẹ́ẹ̀ látàwọn ohun tí ń sọ fẹ́ pé kó calm down torí ọkùnrin ló ṣe rí báyìí ẹkún tó sun sun látàwọn nìyẹn sáàfù jáde o lè sùn rí peace last man sunkún yẹn ẹ kò dáná ó ti tó báwo ló ṣe ń ṣe báyìí ó ti tó ó ti tó torí ọkùnrin ṣé ìwọ mọ̀ wípé tí obìnrin bá torí ọkùnrin kan kú ẹgbẹgbẹ̀rún ọkùnrin ló máa kọjá lórí ìṣàlẹ̀ máa sùn tọ́sí gan lára torí Bọ́lájí ó mà wá ga o. ó sì tó náà ó sì tó tó tó ẹ calm down. Bọ́lájí ò ní ṣoríire ló wá sọ ẹ báyìí ló sọ ẹ dìdàkudà báyìí ó sì tó wàá lọ wọlé sí wàá lọ wẹ̀ a máa jáde a máa jáde ó yá jẹ́ ká wọlé ó lọ bí lọ́kàn mú jẹ́ ká wọlé jọ kó lọ wẹ̀ lọ fi ṣù. Hello? Sade how far? Ẹ nàá mo ti ń dúró fún ẹ nàá mo ti mo ti expect kí wọ́n gan kọ́ mi. Ẹ nàá ṣèbé ni la fi pàdé sí. Kí ló máa ń ṣe ẹ náà wàá dẹ̀ máa sáré mention owó èló ló fẹ́ gbà tí mi ní fún ẹ. Ọ̀gbẹ́ni máa bọ̀ nàá máa bọ̀ ìyá tá máa ń mẹmu tá máa ń fi àdán mẹmu lọ́dọ̀ ẹ̀yẹn mu ti lọ mẹmu mu ti jàdán even gan mo tún fi ẹ̀wúrin kan mix ẹ mu bí mo ṣe wà yàrá mi ò ṣe kí àní máa fún ẹ lówó kí ló ń ṣe gẹ́ iná èló ló fẹ́ gbà máa fún ẹ. bí mo ṣe wà loaded ni mo wà ó gbọ́dọ̀ má wà o àní máa sanwó ẹ máàmọ́ rẹ̀ wà o máàmọ́ rẹ̀ wà o ìwọ nìkan ni o tójú bá yẹjú kóun máa yẹ ó gbọ́dọ̀ má wà o abẹ́ òní lọ máa kan ògiri o. ò ṣe é ò ṣe é bá dẹ̀dẹ̀ tó bá rówó gbà wàhálà yí ẹ̀ nìyẹn aṣáájọ ń gbádùn. mọ̀ pé ìmọ̀ ránṣẹ́ pé ṣó yẹ àwọn babaláyé mi kan ọwọ́ àìṣedẹ̀rẹ́ ọ̀mọ́ tí mo kó káàkiri wọ́n ti ọ́dà wọn so babaláyé mi kan wá wá ó dẹ̀ ṣú ọ̀gan tí wọ́n wọ̀ pé ah ta ni mo lè pè tó ah, bá pè á àmọ́ pẹ̀lú ìbámu ṣe iṣẹ́ yìí ló yẹ kí n ránṣẹ́ pè ẹ̀ wà ráùn ló yẹ kí n ránṣẹ́ pè ẹ̀ pé mi wà níbàámu lọ ṣe iṣẹ́ yẹn ṣó gẹ́ẹ̀tì so kúrò lè jẹ́ kí n pè. àǹtí júmi àǹtí júmi ẹ̀kẹ́ lónìí màá sọ fún yín ipe olóṣòyí pé mi ò lè ṣe wọ́n fi ṣẹ́yìn ni mo kàn fojú jọ kọ́ ni mi ò lè kọ́ bẹ́ẹ̀ o àti júmi ọjọ́ kíjọ́ lọ́jọ́ kíjọ́ tẹ̀ bá tún pẹ́ mi ṣiṣẹ́ olóṣo ah máa fojú yín ran ìbọn ṣíọ rọ́bìṣì. ẹ̀rú èsì èso lóso tí ẹ ti ta orí ẹ burú àtàwọn ìṣòlóṣò dìdìrì ni wàá bì. ebi á pa á pẹ̀wò ọ̀run á gùn. ẹ dá mi lójàre wo mo ti gbàṣọ yẹn lẹ̀ tó bá ti ń bọ̀ mọ́ mú kinní bọ̀ wò ṣáà dán dán dán dán dán ọjọ́ ti lọ jà rẹ. Ah, nígbà ìlú wa wọ́n èmi fẹ́ jáde ń tèmi o ah, mo rí i pé òun kọ́ lọ́wọ́ rà pé fẹ́ gbaṣọ ìfún télẹ̀. ṣe mọ́ sáìsì mo fẹ́ fi tọ̀dọ̀ mi rán mi ṣe. Ah, kí ló dé. kí rán kí ni wo n tẹ̀ sí ní táìmù n tẹ̀ sí gbàgbé ẹ ò gbé aṣọ yẹn hàn àǹtí ẹ̀. àǹtí ẹ̀. àǹtí Júmi àtijọ́ mi kàn parẹ́. Ah, ah, kí ló ṣẹlẹ̀ mi sọ fún ẹ̀yìn mi tí ìjì sí. ọ̀hún sọ kankan fún mi kí ló ṣẹlẹ̀. aláǹtíjú mi pè mí wọ́n bá sọ fún mi pé ẹ pẹ́pẹ́ṣẹ́ o èmi ò kí wọ́n aṣọ olóṣó. <laughs> wọ́n ti sọ bẹ́ẹ̀ fún wọn náà wọ́n ti sọ pé mi ti pẹ́ àjẹgbodò ah. ni wọ́n tó ń wẹ nìkunra olórí burúkú ni àǹtí yẹn. ó fẹ́ kó máa dá fún ọ ni. <laughs> olórí burúkú ni èmi gan mú ẹ ṣeré ni mo ti pẹ́ lára ni èmi rò pé wàá gbé lọ fún wọn tẹ́lẹ̀ olórí burúkú. mo tiẹ̀ lè gbé lọ fún ọ láéláé eh, ó bàjẹ́ fún ọ. Eh ìfún wọn pè mí lánàá gan-an bí mo ṣe wo kàn wọn lélẹ̀ pé olórí burúkú ayé wọn ti ta. kò lè dáa fún wọn o ọlọ́run ṣáà máa ṣọ́ ayé wọn ti bàjẹ́ jáde. wọ́n máa gbogbo àwọn àǹtí àǹtí àǹtí ẹ̀ nínú bọ̀ èmi fẹ́ jáde kó bá mi sin spark gílẹ̀ mo mọ̀ pẹ̀ ṣáà máa pẹ̀ mí lè wo ọ̀rọ̀ fẹ́ mi ọ̀kẹ́ o àti ìwà mọ́gbà tó dé. ẹ mò ń gbọ́ mò ń gbọ́ mò ń gbọ́ ń tẹ̀sán. sọ̀rọ̀ ló bá mi sọ̀rọ̀ àkànjì sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀. ó fèmí àtàwọn ọmọ lẹ̀ èyí owó oúnjẹ wò fún wa ebi ń pa wá kò dá báyìí àkànjì kò dá ìwà kan ló ń wù yìí tó bá ṣáà ti fẹ́ ṣẹ̀sìn tó ti fẹ́ ṣe ẹ̀sìn tó fẹ́ kí wọ́n á bọ́n bí tó wà kó fẹ́ ṣe ẹ̀sìn kó mọ bọ́wọ́ oúnjẹ owó ṣe kàn wá lá àjẹbẹ́ wàhálà ló ń fà lẹ́sẹ̀ èmi ò bínú o táwọn ṣe ẹ̀sìn kó tó dọ̀tún náà kó kó oúnjẹ wá wá bá mi sódà. kí ló tó ń dá mi dúró kalẹ̀ ní ìbàyí látàárọ̀ sí o fẹ́ sọ pé o mọ àpèjúwe bí ni. ìjọ má bì í kí ló tó fi ní kí wá bẹ bí tó jẹ ká lólé. tí mi jẹ ká lólé ilé mi àbí ilé ẹ ilé tó gbà fún mi ká máa lọ lébi báwo ti bímọ kan fọkùnrin báyìí ẹ ti rò pé ẹ ti ra ṣíẹ̀sì sínú láìfù ẹ̀ ha what is all this sẹ́mi náà ló bá wí báyìí. irọ́ èmi ló bá wí pé kó má ti bímọ kan fún yàn. ẹlẹ́dàá ẹni mò ń bá wí. mi ti ẹ̀ bá ti yẹn wá nǹkan tí mo bá ní kí ló dé tó òfò oúnjẹ ránṣẹ́ sí màá tó mi. kí ló ń ṣèrọ̀gẹ́ ìgànná àwọn abiyamọ gidi wọn máa ń tọ́jú ọmọ wọn á tú ọjà báyìí wọn á fi fúnnú wọn dandan láti tọ́jú ọmọ wọn ni. abiyamọ á tọ́jú ọmọ fúnra wọn ìgbà tẹ́mi àti ẹjọ́ ń ṣe ò sọ pé abiyamọ máa tọ́jú ọmọ fúnra ẹ̀ o ṣé ńgbà tí a jọ ń ṣe ò sọ wípé mi nìkan mo dá bí ọmọ o ẹ máa gbọ́ nǹkan tí gẹ̀ẹ́yìn sọ ẹ̀wà gbà mí ni ṣé kìí ṣèwọ ló máa ń mú sáì wá ni mo sọ fún ẹgbà yẹn gan náà pé mi láì ní nǹkan tó bá ti tóbi jù òyìnbó sọ pé marry what you can carry carry what you can marry i need to carry you. ìgbà tó wà mọ̀ kó tẹ̀rù mi dé kílé tó fi tọ́ni sí. náà ni mo fi ní kó máa tọ́jú ọmọ náà. ìwọ náà dẹ́n pera lábí àmọ́ àbí. wọ́gẹ̀ yóò mọ̀ òfin o ó mọ̀ pé nínú òfin kọ́ńtírì tá a wà yìí ọmọ gbọ́dọ̀ pé eighteen years kí dáàdi ẹ̀ tó wá claim ẹ̀ lọ́wọ́ mọ́mì wò listen to me starting from today mi gbọ́dọ̀ rí kó pè mí lórí ọ̀rọ̀ ọmọ yẹn mọ́ tí ọmọ yẹn bá pé eighteen years i'm coming back ó ti rí aago tí gbogbo owó tó pọ̀ rà ó ti jẹ́ kó ṣí mọ́ mi lọ́wọ́. you are coming back. láì. rádaràda ìwọ náà ò pèrè lọ́kùnrin àbí mọ́mọ́ wò. irú àwọn obìnrin ni mí. mọ́wọ́ yìí. ara district mo wà nílẹ̀ jẹ́ ká tẹ̀ fún ẹ ká gbé ẹ débi ọmọ ọba. ṣé màá náà mú ilé kan ọmọ látẹ̀jẹ̀ máa ń fura ẹ̀ máa ń fi owó kékeré bá ẹ ń ṣeré yìí sórí ẹ̀ tí sórí kan tó fẹ́ gbé ni sórí ẹ̀ yìí ni. orí ẹ máa gbé ẹ tó máa fọ ìwọ kan sọ price ẹ fara máa san wà nílẹ̀. o ò ní ṣòro fún kan tó sọ yẹn o ò ní ṣòro fún èmi kéèdùkù ni ẹni tó rí mi tó yà wèrè ní. ṣé nítorí tí ń pa ilé olóòdò ní ẹni àmọ́ ewé tá ń jẹ lọ́fẹ̀ẹ́ ẹ̀rẹ̀ ẹ̀fọ́ ní ah, ẹ̀jẹ̀ ọjà pa ọ̀rẹ́ ọ̀rìn délé láyọ̀ ká ṣòfò ní olóòdò kù yìí. ya wèrè gan o o play game kan àjùmẹ̀jùmẹ̀ èso èso mi fẹ́ kó pa ọ fún mi kúnlé àbúrò ẹ̀ tó ní kó wá máa kó wá máa ṣiṣẹ́ ń tán máa kó máa gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ àkàn animation àjùmẹ̀jùmẹ̀ ẹ̀ èso ó rò pé mi ìgbà pé o fi sẹ́ẹ̀tì àkànjí ni kó lè bá a máa sọ bóyá ó gbóbìnrin wá sí támákà àbí kó gbòmìnira. ẹ ọkọ mi nù ẹ̀yin obìnrin máa ń ṣe mistake kan ṣé o mọ̀ pé ẹni tó bá fẹ́ wú ìṣẹ́jú àṣọ apẹ́ni tí oníṣá. ẹ kò lè tẹ̀lé bẹ́ẹ̀ bọ̀ níṣà ẹ má ẹ má wọ̀ nípa pé ó gbóbìnrin ẹ wẹjọ fún mi àti ṣé ẹ mọ bá kàn ṣe àjọ lẹ̀pọ̀ ni àkànjì gbóbìnrin àwọn tó bẹ́ẹ̀. ẹjọ lẹ̀pọ̀ ni. kò tó kò lè ṣe gbogbo yẹn jàre. so mo ish ish dey play. ọmọdé ìwúrọ ọmọ kẹlókè. ṣáàgùn.

Eh, obìnrin téèyàn bá fẹ́ níbi tó ti máa ń jó ìmọ̀ bá ṣe pùtù wẹ̀ fún ó máa padà wòran at last. ókè n tó ń gbìyànjú àti sọ ni pé obìnrin tá a bá fẹ́ nílé ijó ìran ni padà wò exactly tí mo ń try láti sọ ni. kí ló ọ̀rẹ́ mi ti nǹkan ṣẹlẹ̀. lórí ọ̀rọ̀ ọmọ júmì yẹn ni. júmì. júmì júmì ké. júmì kí ni júmì ṣe. Ah, júmì ṣe mẹ́wàá o júmì ṣe mẹ́wàá o sórí júmì tó ń wò yẹn ọmọ orí ẹni ni ọmọ orí ẹni tẹ bá gbé sí ẹ lẹ́sẹ̀ ọmọ lẹ́lẹ̀ tẹ bá gbé sórí bẹ́ẹ̀dì báyìí akọ yí ayé sórí ẹni from that sórí ẹni ayé sórí carpet from orí carpet ilẹ̀lẹ̀ straight ni. Hmm, bí mo ṣe ń try láti fọgẹ́ yẹn mọ́ kò gbà ó mo rò pé mo lè change life ẹ̀ ni mo rò pé èèyàn lè change èèyàn lè change gbogbo ayé báyìí. bàbá kọ́ change ara ẹ bóyá ẹlòmíì lè change látara ẹ nínú mi bá change ó lè change agbègbè tí ẹ bá change ó lè change country tí mo rò pé equation yẹn máa work fún Jimmy nìyẹn but kò work out. ọ̀rẹ́ mi kí tó sọ yé mi tí o mọ̀ pé Yorùbá ní ẹ̀là lọ́rọ̀ tá a bá là kí ìyé èèyàn kí ló ṣẹlẹ̀ gangan. kò ṣe mo ti ń try láti fún ọmọ Jimmy, yẹn lówó tó pọ̀ pé tí ẹ lọ fi kún business. kan má ṣe iṣẹ́ tó ń ṣe mọ́ ibi tí mo ti rí ẹ nínú ẹrọ̀fọ̀ yẹn má lọ síbẹ̀ mọ́ Júmi ò gbọ́ o. Hmm. Júmi ò gbọ́ o. Ó sì tó ń ṣiṣẹ́ olóṣù ẹ̀ yẹn. Ah, kò tọ́ màá ní o. Torí ìwọ náà ló mọ̀ sí ìgbìyànjú. Kí dẹ̀ ní ìgbìyànjú tó mọ̀ ṣe náà ni wípé ṣe mọ̀ tẹ́yìn bá fẹ́ change life èèyàn gbọ̀ngbọ́n lè fi máa ṣe. Ní tí mo sọ tí yẹ o, wà á tẹ̀ láti change ẹ̀ sí level tó bá fẹ́ ni. Bó ni wà á change life ọmọ yẹn pẹ̀lú àdúrà. Gbọ̀n ló wà. Okay, kí n mú àdúrà mọ́. ẹ ó ti yí ẹ. kí n ti torí júmì máa lọ sí chọ́ọ̀chì lórúkọ jésù jẹ́ kí júmì ṣe ìjábí jẹ́ a lọ máa wo tẹ́lẹ̀. ó ṣe nira fún ọmọ òwúrọ̀ láti sọ ìtàn ìgbésí ayé ìyá ẹ̀ júmì ó difficult fún mi jù bẹ́ẹ̀ lọ láti sọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó. ẹ ṣọ́ọ́ pé mi ò nífẹ̀ẹ́ mi kò ní ọ̀nà sáà ó ṣe àwọn nǹkan tí mo fẹ́. jọ bí kí n jà. for example tí kí n kàn pé mí o pé àkànjí o àkànjí mi o àkànjí kan rán bí ẹkùn o kó mọ bó ṣe máa ń sàmì náà o kó ló béèrè kó nídìí kan bá ṣe fún ẹ ok ó pè mí ẹ̀lú àkànjí àkànjí ẹ fún mi bàjẹ́ mi ò tún ṣe mo ra mí fún ẹ ni. dókítà ìṣọ́fẹ́ wa ṣe òbí lórí mi torí gbogbo ọkọ tó kù papọ̀ sí kò yé mi kò ṣe fún mi ẹ̀yẹ́jọ ṣé ìwọ nìkan ló kọ́ kọ́ máa ṣe fọ́ fún mi gíní ó ó mi kóòt mi ni kì í ṣe ibi tí mò ń sọ̀rọ̀ lọ. ìjọba ló sọ̀rọ̀ lọ. jùmíkè mi ò fẹ́ kó o ṣe iṣẹ́ olóṣó tó ń ṣe ẹ̀ èmi ló pè ní olóṣó ó lábẹ́ gbàgbà ó pè mí ní olóṣó lóye èso sórí nílé yìí ó ṣàrùn sí dára pé mo sọ fún mi ó lè kó olóṣó mi mo fi sọ nílé yìí sórí lálẹ́ yìí excuse me sórí lálẹ́ yìí mo lọ síbi iṣẹ́ olóṣù ẹ̀ fúta ni ṣé mo dẹ̀ ṣe lọ yẹn jọdọ lọ ṣé o bá mi fowó kówó lẹ́rìn ẹ sọ̀rọ̀ náà ṣé wàá rí fóònù lọ níbi olóṣù yẹn mo mú kí kí kì í yàrá mi ṣáà èmi lè fún olóṣù mi so kò sí tó fẹ́ sùn sí lálẹ́ kó ètò ìgbàgbọ́ àfẹ́gbà rẹ̀ ní mú kí Jumike, mi ò kì í right ó rí bàtà yìí mo rò pé káwọ́jà fún ní jíjí nígbà ẹ̀yà ẹ̀ eh, eh, eh, ó wà padà. wà á yẹ dẹ̀ fáyà. lórí nǹkan ó máa dúró ibi ìjà ni sí ọ̀lẹ́sẹ̀ náà wọ́n ti mọ̀ pé mi lórí ìdúkọ ara ẹ̀ máa wà wọ́n ti mọ̀ pé nígbà mi lórí ìdúkọ ara ẹ̀ ló máa wà ṣé pé lórí ìdúkọ ni ẹ kí ló ṣẹlẹ̀ kí ló dé tó tó fi wá mi bó ó ní kẹ́ yóò pé o ó ní kí n má wà sọ́dọ̀ ẹ̀ mọ́ ìwọ ló wà níwájú náà. wọ́n wá wẹ̀rẹ̀ wá èmi ò wẹ́ wá mo wá fẹ́ wọn nìyí jẹ́ kí n sọ fún ẹ sọ pé màtí a ti pín gààrí mo ti lọ báyìí mo ti lọ báyìí jẹ́ kí n wá sọ fún àbúrò mi tó wá sọ́dọ̀ ẹ̀ wo má yẹ kí n tún rí ìwà tẹ̀ papọ̀ mọ́ sọ ti gbọ́. àbúrò ẹ ni kò ní kó má dọ̀dọ̀ mi mọ́ àbí àkí ló ń ṣe ẹ̀kan kẹ́ ẹ̀ gbọ́ o ẹ ẹ jọ̀ọ́ bọ́dà ayọ̀ ẹ fẹ́ dá sọ̀rọ̀. ní sùúrù náà. ẹ jọ tí màá fi lọ yìí ò lẹ́kọ̀ọ́. tí bá gbá pínkì pé wò máa fún yín lẹ́t. òkì iṣẹ́ tí yóò máa ń pọ́n lé síbí wọn náà ń rí i. ẹwà orí tẹ́gà ó gbọ̀ gan o. èmi mo gbọ̀ èmi mo gbọ̀ orí ẹ̀ ti yàrá. tún sọ̀rọ̀. kúmi ò gbà ẹ́ tì. ẹ kí ló fẹ́ ṣe. ẹ jẹ́ kó gbà ẹ kó gbà mí tó bá tún bí ẹ jẹ́ kí sùn ẹ pẹ̀lú mi lóṣì ẹ wọ́n ṣe oníwọ̀lọ̀wọ̀ lọ. kápẹ́ mo fẹ́ ṣe bí mo ṣe tó ni ó yẹ ká kékeré ta jẹ́ èyí lọ́wọ́ yẹn. tí mo rò bẹ̀rẹ̀ ní sùúrù ní sùúrù. àwọn tí yẹn ṣe kò dáhùn jẹ. ọ̀rẹ́ láì fi parọ́ fún ẹ kó dáhùn jẹ ọ̀rọ̀ tí àwa bìnú pé ọ̀rọ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́rọ̀ ṣe rí ni. àkànjì. kápẹ́ àwọn tájọ sí kékeré wà bí ni wọ́n á pa gẹ́ ìdánù ni. obìnrin tó wẹ̀ tí ọ̀nà tó jẹ láàrín tó bá gbalẹ̀ tó bá ti rẹ̀ ṣùgbọ́n ọ̀dọ̀ mi ní àbúrò ẹ̀ ti ń lóúnjẹ jẹ tí ò bá dọ́dọ̀ mi tí òde tá láti ọ̀dọ̀ wa kò ní jẹun. ó lè ó rò pé ó yẹ kó lọ. akanji ṣé lóòótọ́ sí lọ́rọ̀ tó ń sọ wípé jùmọ̀kẹ́ gbọ́ létí. èèyàn ò ṣe bẹ́ẹ̀ fún mi rí júmi fọ etí mi ọlọ́run bá ń gbọ́ júmi fọ etí mi sẹ́ni bí mo ṣe rìsíìfù etí ìfọ̀tí yẹn báyìí fò ah, bọ́ọ̀bù ẹ̀yọ̀ kan ń dẹ̀ tọ́ọ̀sì mẹ́rin lójú mi. ọ̀lẹ́tẹ̀ bá wà bẹ́ẹ̀ máa bá mi sunkún jú mi sẹ́mi gan o. Àkànjì ó dùn mí o ṣé ọmọ mi náà túmí náà ló dẹ̀ ṣerú eléyìí fún ẹ kí ni mo fẹ́ sọ ah. ọmọ yìí sí o. ẹ jọ kí ìwé rí ìwà ṣe kí ló wá ṣe ìwà yìí ṣé o ṣe wọ́n dọ̀dọ̀ ọmọ mi mi mo lé ọlọ́dọ̀ òṣùwà sọ́dọ̀ ọmọ mi mi kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ sàn ṣé kì í sọkọ rẹ mọ́ ni. ọkọ tàkó ṣọkọ tèmi mi ẹ má pè lọkọ kí ṣọkọ mi o ah. ọkọ òṣìwò. kí ni èmi náà ló ń ṣẹnu sọ̀rọ̀ sí báyẹn. ṣé kò lè dùnkù ilé ìṣá. ayé ẹ̀ dẹ̀ máa bà. ayé ẹ̀ ṣe tún gbẹ́sẹ̀. wọ́n mi ẹ dúró jàre tẹ́ ẹ bá kọ́ ọmọ yín ni kò ní máa ṣe báyìí ẹ wo bó ṣe ń ṣẹnu gégége sí i ṣé máa ta ni. àyín náà ẹ wo bó ṣe ń ṣe ṣẹ̀dẹ̀ fowó tọmọ yìí sá. Ah. iṣu ẹni ló mú ọmọ ní tọwọ́ bepo. ọwọ́ yín ò dẹ̀ tí ì gbépo ọwọ́ yín máa gbòòrò ah, ah, I swear to God ẹ wo bíbá yìí aṣọ ọdún tí mo gbé wá fún yín aṣọ pàmẹ́wàá ẹ gbọ́nú lẹ́kẹ́ bẹ́ẹ̀ mi gbé mi èmi náà fẹ́ yàwó mọ́ sẹ́yìn náà kò ní dáa fún ẹ ọlọ́run àìsàn àti gọ̀dọ̀ kò ní dáa fún ẹ ó sọ fún mi ni. bọ́lá yìí wọ́n máa fi wọ́n bá a. kèké ń san bí amọ gidi tẹ bá tọ́ ọmọ yín ni kò ní máa wùwà bó ṣe bóyá ìrìnàjò lẹ fi sẹ́yìn ló sọ fẹ́ ṣe lọ bí bàbá bí ẹ̀dá àgbà támáàkì kọjá ẹ wo bí báyìí tó bá gba támáàkì bíi tí mo ti ń ṣiṣẹ́ kọjá ilẹ̀ ni màá já sí hòhò gbogbo nǹkan tẹ́lẹ̀ ṣe fún mi máa gbà á ẹ máa wọnú ilé lọ sí aṣọ ọdún tí mo rà fún yín aṣọ ọ̀pá mẹ́wàá Ankara. máa bínú mo ní wèrè lórí o. ibò bẹ ah! ọlọ́run ayé mi wọ́n ọmọ yìí sì fẹ́ báyé jẹ́. ẹ máa mọ kọ́lọ̀ fèsì mi. ayé mi ò ẹni tó ń kẹ́ mi lójú tó ń kẹ́ mi nímú. ọmọ ìyá ọmọ yìí. Ah! ṣẹ̀dá tó lè yí padà o. ó bẹ lọ́wọ́ olùwà. ẹ kú ọjọ́ ẹ kí n gbà tẹ mọ̀ mí. mo mọ̀ yín náà sẹ́yìn kọ́lá kan. sẹ́rí akànjì sẹ́rí bí wọ́n social network ìbákànjì ni àkànjọ ọlárẹwájú àkànjì. ó dùn mí nílé yìí o kí wọ́n ní user name mi. àmọ̀ pé dàda. ń chat lílé oh my god but ó fẹ́yìn tó báyìí náà online. Ah, ó lágbára o sádùúgbò ìlú ìgbẹ́ ah, jẹ́ kí n ní díjìtì ẹ lọ́wọ́ ah, mo mọ̀ pé zero ló máa bẹ̀rẹ̀ nọ́mbà ẹ̀ kó sọ́gbọ́n. ó ètò so èmi náà máa ń dé bí kòkòrò tó ń rìn káàkiri lèmi kò sí dúdú yà tó mi ò fi no kò sí eré àtọ̀hún ti mọ̀ mí ni mo mì tó tí bá ti wá wà lérí àìmọ̀ àjẹ́ kò mọ̀. kí wọ́n lè mọ̀ ṣe lérí àyè. ìmọ̀ káàkiri káàkiri ni àwọn ọmọ ilé kò síbi tá à lè sí. ẹ má jẹ́ kó kí ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àbẹ́sẹ̀rẹ́ o ó mi ọ̀gá mi. ṣòkòtò. mi mo gbé náà mo sọ pé mo ṣe sìnà nìyẹn o. Ah, ọ̀gá mi tó bẹ́ẹ̀. tí a tó ń fẹ́ dúdú tó ń fẹ́ pupa kì í ṣe sìnà nìyẹn. ọ̀gá mi ọmọdé ọmọ sábì. yóò kó wèrè bọ̀. bọ́ọ̀bẹ̀ ògbó támínà ọ̀gá mi. orí ẹ̀ ti. o fẹ́ máa bá mi sọ́ọ̀bù lọ. gbàdá tí ń fún wọn náà ló ń jẹ ní támákì. bàbá ẹ máa há ẹ lórí bàbá ẹ tó bí ẹ máa há ẹ. ẹ̀yin ni mo ní kọ́ńtà fún ẹ kó wá bá mi nígbà yìí ẹ kí lorúkọ ọmọ àbúrò ojú nìyẹn. kólé àná yín. àná wo sórí ẹ dàrú tí ó wá níjọ wedding wa ni ṣé ni àti ẹsẹ ẹyin àti ẹ̀gbọ́n ẹ wedding ni. ó lè rán sí. bẹ́ẹ̀ni sọǹjọ torí ọ̀rọ̀ ọmọ yẹn ni mo fi gbẹ pé kó wá bá mi bíbà ẹ má kó tíkẹ́ẹ̀tì fún mọ́ o kí ló dé and tí ẹ bá rí tó tún wá sí tamak ẹ fún ní general beating ah At least kẹ́ tó at least kẹ́ tó ten or twelve tẹ́ máa nà. ká nà pa. ẹ má nà pa ẹ nà dákú. ká nà dákú. yes So o máa pé lọ́jọ́ tó kọ́kọ́ wá ìwọ náà ni mo pè ibi náà ni mo pè ẹ́ sí. ṣé àti rẹ̀ sẹ́yìn fún mi torí tí o bá nídìí kíní kè jẹ́kún mo ní o ọ̀gá mi ṣe rí ọmọ ijó ní ìlú wa bí tẹ́ ẹ sọ pé kémi àti ẹ̀ka ṣe ya wa ló tutù ọwọ́ tẹ́ ẹ bá ti ní mọ́kò tíkẹ́ẹ̀tì fún mọ́nì ẹ̀sìn yìí àwọn tuntun ọwọ́ wa yóò sùúrù ọ̀gá mi ẹ̀yin lẹ́tọ̀ wá pọ̀ ẹ̀yin náà lẹ́tọ̀ fẹ́ tu aká yìí. jẹ́ kí n béèrè question kan náà rẹ̀ ṣé iṣẹ́ òdádì ẹ̀ ló ń fún ẹ nímú ni àbí èyí tí wọ́n gangan sọ fúnra ẹ̀ torí èyàn bá burú kò ní máa sọ̀rọ̀ bó ṣe ń bá mi sọ̀rọ̀ yìí náà mo sọ fún ẹ wípé mi gbọ́dọ̀ réyàn ní támákì mọ́ ló wá sọ pé pẹ́pẹ́sẹ́ omi mo fà lé ẹ àbí nǹkan kan. mọ̀ wùlẹ̀ yìí mọ́ rárá kápá. so ti gbaṣẹ́ síbò mi. o ti ń bá àwọn ará kìlà ṣiṣẹ́. ẹ̀yin náà mo tẹ̀lé ọ̀gá mi. ṣé mi pààyàn ni. ìgbó ti wá dọ̀rọ̀ pé àbáyé ah, tí mo fẹ́ o parí parí parí parí parí. mo ní kó o máa lọ tí o fẹ́ kọ́rọ̀ ẹ o progress. o fẹ́ kó progress fún ẹ. ọmọ tí mò ń sọ yẹn o. irú àwọn ọmọ báyìí sìn. èmi ni mo bí èmi ni mo bá wọn yòókù náà kí ló wá dé ti tiẹ̀ wá fẹ́ fọn ní okùn báyìí òyì nìkan sáà náà ni lẹ́nu ń bọ̀ ẹ́ jùmọ̀kẹ́ lọ kúrò jùmọ̀kẹ́ lọ sí o àwọn aṣọ wípé igi yìí ò da àyọnu tọ́hún ò da àyọnu èwo la wá mọ̀ tí ó sì eléyìí tó tún wá jẹ́ àkàntì tó tún wá jẹ́ wípé òun ló ń tẹ́ mi lójú tó ń tẹ́ mi nímú tó ń ṣe gbogbo nǹkan fún mi jùmọ̀kẹ́ tó lòun ò gba tiẹ̀ wò tó ṣe mọ́ ah! kí mo fẹ́ ṣe bí ayé ọmọ ilé yìí sí ah! kò burú alága mọ́mọ́ tiẹ̀ ti bímọ tiẹ̀ náà àìmọ́ yóò kù sọ́wọ́ ọmọ níbo wà ló dé báyìí. níbi aláta yẹn náà mo wà ń bí báyìí. à ilé mi ò jìnnà mọ́. àbí atalélé yìí. níbi ẹgbẹ́ aláta yẹn náà ni. ok mo ti rí ẹ o mo ti rí ẹ mo ti rí ẹ kásẹ̀ lẹ̀ mo rí ẹ mo rí ẹ. ó ibi tí mò ń gbé nìyẹn wà. kí n tó gẹ̀ẹ́tì bí mo rò pé bó ṣe náwó pé eré àì ló ń gbé nǹkan kan mo rò pé ó yí sí tó yẹn ni o. ẹ tẹ́yìn ọ̀bà fẹ́ ni ilé ẹ̀ jì. àmọ́ pé ṣé ọkọ ẹ wà nílé kí n ṣe háì sí kí n má rò pé bóyá àwọn aborí lùlù ni wà àbíbá kan. irú wo sọ́kọ mi wá lé rẹ̀ kí n sọ pé ẹkú kòkò wá ń wò lọ́kọ́ ńlé àmọ́ mo ti bímọ. ok o ti bímọ kò ẹyọ kan lọ. okú tí mo lè fún mi méjì méjì bíbí náà kì í sáàrùn àbí. ẹ tó bá márì náà tí obìnrin lè bímọ ni tó fi understand ẹ wọ́n ti bì sí. mo fẹ́ ká mọra jù báyìí lọ i mean kí nǹkan yẹn kó kọjá dating online ó mọ̀ mí mọ̀ pé ẹni tí màá ti eh, rí tí màá tètè rí ni ẹ you understand lẹ́sẹ̀ mo wá pàdé ẹ̀ ní street ṣèmi ìmọ̀ ẹ̀rí mo kàn pé ẹ pé afáńgẹ̀ bí ẹ kò tí mo fún mo fẹ́ fẹ́ nìyẹn. ká mọra jù báyìí lọ. sórí kẹsí àti fi àmì lẹ́tàn lẹ́yìn ọkùnrin. ẹ mọyé mọyé mọyé ni mo ti rí rí rí rí rí rí rí rí ayé ṣé wàá mọ́tò àkànjì tí n bá lójú mi ò rí irọ́ pátápátá ni mò ń pa fún ọ. àmọ́ pé kò sẹ́ni tó jẹ́ òrì o tó bá sọ pé tiẹ̀ pọ̀ wàá rí tẹ̀lé mi pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀. ǹjẹ́ mi náà ti rí pọ̀ gan-an gbogbo ọkùnrin ò rí bákan náà o tó ti understand statement méjì nípa ọkùnrin ló right tó bá sọ pé all men are the same you are saying truth tó bá ní all men are not the same you are saying truth ṣùgbọ́n mi mú wà lára àwọn ọkùnrin tó stand out mo gẹ́tì ẹ̀ mo ní ẹ̀tàn but ẹ̀tàn mi ti sọnù mi ò nẹ́tàn o. but tí wo bá sọ pé you will be there for me mo lè gbàgbé nǹkan tí mo ti rí yẹn kí mo pé bygone yẹn kí n lè start níbi tuntun o get a lè bẹ̀rẹ̀ ó ti yí ẹ̀ náà. ṣé mo lè bí ọ́ lè rè lérè tó sì dàrú. bàbá ẹ̀ adé mi ìfẹ́ ọmọ ọlá ọmọ ọlá ló dé ilé ọmọ òjé ń pẹ̀tù ọmọ arántí wẹ̀ bí ó dùn. ọkọ mi ayé mi fẹ́ ibo ló wà báyìí ó wà ń bíṣẹ́ ókè o wo mo ti jẹ njàre láìsí mo jẹ láìsí mo jẹ wàláì àtàárọ̀ tí ì ti rí ọtí ti rí ìtì ẹ̀gbọ́n rẹ̀ rárá ṣe ló tútù mú mi òtútù mú mi orí fọ́ mi gbogbo nǹkan ló ń ṣe mí. mo dẹ̀ ráṣọ tí mo lè fi bọ́ra mọ̀ pé wọn náà láṣọ bọ́ra mi ìwọ lẹ́ńjìnì mi ìwọ lòṣùkà tí ó jọrún òye. ìfẹ́ mi ah, mo love you. i love i love you wo gbogbo wọn bẹ jàre gbogbo wọn wá ọ̀rẹ́ mi náà wá wo mo jà sọyún báwo ni alẹ́ báyìí wàá gbé mi jáde o. Love Miss Bro. Appreciate Bye bye. I love you. Ah, ah. I go love you. You oní love. Látàárọ̀ kí ló ṣẹlẹ̀? Ah, ọmọ. Lọ́ọ̀ lọ sẹ̀dí káwa náà ti ẹ̀mí boyfriend. Ah, I love you, akànjí o, ibi kan kí ló dé? Ọ̀pẹ́rẹ́sì ti pọ̀ jù wá ní títí ẹ̀mẹ̀ kí ni tó fẹ́ wo àwọn ojú alágbó lọ́mọ́yà tó fẹ́ gbàgolo dání kí ló kàn. irọ́ mi ni kò máa lọ bí máa gbọ́ mi ò ní kí ìwà tọpẹ́ máa lọ bàrà yín. kí n láìpẹ́ ó ti fẹ́ máa múnú bí mi. Hmm, má bínú ọ̀rẹ́ mi má bínú ó mọ nǹkan tí mo ti fẹ́ sọ fún ẹ ń wo kọ̀ọ̀kan rò ó wo bọ̀bọ̀ yìí dáadáa. kí ló mu. èmi ń wo as in wo ó fẹ́ dàbí Maradona ó rí as in kò yẹ. Maradona um, kọ ṣé kìí ṣe pé ṣe pé bọ́bọ́ yìí máa pè ṣá. wo o tán mi sọlá ah. kan jí tèmi mo nífẹ̀ẹ́ rẹ̀ ó sì nífẹ̀ẹ́ mi màá sì nífẹ̀ẹ́ rẹ̀ lọ́jọ́ kú mi ẹ bá wá ní mọ́fà kan jì tó bá ní mọ́fà kan jì ẹ̀yìn ẹ̀mí ah, ah. ẹ bá tẹ̀ sí tí mo bọ́ jókòó sì kalẹ̀ tí mo bọ́ jókòó ọ̀rọ̀ àná kalẹ̀ bí mi ó wà mọ́ mi láìpẹ́ o mi láìpẹ́ láyéláyé mo tẹnubá kan jì fún mi. tí mo jókòó rẹ̀ tí mo bọ́ jókòó. babe babe ò dẹ̀ ní sùúrù calm down ó jẹ́ má lọ fojú ṣeré aléṣe sínú ilé kí o bọ́ síta. pẹ̀lẹ́ ọlọ́kọ lápẹ̀rẹ̀ ìyàwó ilé wọ́n là ṣàánú ẹ̀. àmọ́ pé òkúta wúwo iyanrìn wúwo ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sí ẹ ó wúwo ju àwọn méjèèjì tí mo dárúkọ yìí lọ àkànjì ẹ òótọ́ ni nǹkan tó mọ̀ sọ àmọ́ ṣé kí n mọ́ tàn mọ́ tàn mí èso ọkàn èèyàn ní ọmọ tàn rẹ̀ àkànjì nígbà ẹ bá fẹ́ gbáhùn yẹn bá òun lẹ mọ́ sojú àánú bẹ́ẹ̀ bá ti gbà tán báyìí ẹ̀ẹ́dọ̀ kọ́ńgó olúwa rẹ̀ ni àti pé omi inú kọ mí ẹ̀rù sí ìrùbá mi pàápàá jùlọ àkànjì ìlérò pé mo lè fi ọtọ orí ìfẹ́ kíyàtọ̀ tẹ mí sẹ́yìn ò tó jẹ mí àmọ́ pé ntí gbólóhùn i love you bá fi jáde lẹ́nu ni mo mì ni n fẹ́ rò pé mi yù sí mọ́ ìwọ ni mo rí tí mo fi rò pé kí n nífẹ̀ẹ́ èèyàn èmi náà àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi ní past àwọn obìnrin kan ti kọjá ní ìgbésí ayé mi tó kàn báṣabàṣá ìwọ ló jẹ́ kí n rò wípé bygone is bygone ni mo ti wò pé n tó ti lọ ó ti lọ mi ò rò pé mo lè nífẹ̀ẹ́ lómi bí kò ṣe ìwọ. Hmm, n tí ń bà mí lẹ́rù ni wípé tó o mọ̀ báyìí union ẹ mọ̀ fẹ́ràn obìnrin nígbò bá yá ní ìsìn ní ó di kó tó lẹ́lòmíì láìsùn ló tó bá lọ lọ́bàjá ní kọ́tà tó. ìwà rí báyẹn sórí bó ṣe dífíkọ́ọ̀tì fún ẹni tó gbin àgbàdo sórí àpáta láti mọ retí wípé kó wù náà ló difficult fún mi láti love ẹlòmíì. akànjì mi ò nífẹ̀ẹ́ ẹlòmíì. mo ti gbọ́ nǹkan tó sọ o ò lè nífẹ̀ẹ́ ẹlòmíì èbó bí nǹkan náà nìkan pẹ̀ tó fi my love sí. irọ́ o ọ̀gá mi ni o ọ̀gá mi ni o ah. wọ́n flash mi. ọ̀gá rẹ ni my love. o rí irọ́ my love call my phone. hello. ẹ bó o ti ń pè mí náà látàárọ̀ mo ń béèrè pé ta ló ń sọ̀rọ̀ ta ló ń sọ̀rọ̀ Júmi ní júnì èwo ń bẹ̀ júnì tí mo mọ̀ pọ̀ at least mo máa mọ júnì di mẹ́rin ah, rárá omi ni máa dárúkọ wọn èwo ni wọ́ gángan ó sì gbà tá a bá ríra báwo ni mo ṣe fẹ́ rí ẹni tí tó ń tí ò fi ara ẹ̀ hàn mí mo mọ̀ tẹ́ yẹn nírọ̀lẹ́ tí n bá máa ráyè nírọ̀lẹ́ ó máa tó bíi five o. ẹ eh, no problem ẹ eh, jẹ́ ká fi sí five thirty ń gbà yẹn ẹ gbà ah, oh god wọlọ́n kí la fẹ́ fi ìgbọ̀n báyìí sí i obìnrin mo lórí obìnrin o. ó mọ tún lè lè yàn lọ́n ó máa léèyàn lórí obìnrin àwa tó yẹ kó máa sọ nìyí o àpè wọn wọn tún pè wá wọlọ́n ta la ṣe báyìí sádọ́wọ́ ti. beautiful baby beautiful baby i really love you anytime I see you, your love just comes straight, straight into my heart. If you marry me, I will marry you. I will be so much happy. Everything you ask, I will do it for. I will do it for you. <laughs> Mo love ẹ̀rọ Ọlọ́run. Tí mo bá fi lè sọ pé I love you fún èèyàn, kó mọ̀ pé mo ti hand over life ní fún ẹnìyẹn nìyẹn. Sórí <laughs> irú àwọn báyìí dádì mi kọ́ ló kọ́ kòkó wa ọ̀ṣù dádì mi dẹ̀ kọ́ ló ní Fẹ́mi Johnson. kò tèmi gangan ah, oh ibi tí mo ní ẹmu dé tí mo dẹ̀ ní ẹsẹ̀ dé ó ah, sọ pé agbádá ńlá dára lórí ẹsìn jìnwìn ní jìnwìn ní ẹsọ yẹ tápà ọmọ ìgbèjì ìlẹ̀kẹ̀ irú èèyàn tó dá báyìí ló yẹ kó máa rí bẹ́ẹ̀ lóró ara báyìí àbí kí ló rò. torí bó ṣe ń wù mí mo máa kẹ̀kẹ́ gùn mi mọ̀ kádà gùn bọ̀ tí n bá kilẹ̀ pa mo lè gùn kó kán dànù. àkàndí bọ́lẹ̀ ń gẹ̀jà rẹ̀ ó lẹ́kọ́ tó bá ti wọnú ilé tán ní ìsìn máa ṣe bébì bíi. Ah! mo burú àjọ̀nú èèyàn ni mí mi mọ̀ kẹ̀kẹ́ gùn mi mẹ́rọ plẹ̀ gùn bọ̀ tí n bá kilẹ̀ pa tó rẹwà bí ẹ̀rọ ẹ̀yìn àṣẹ tí n bá gbé ẹ dé rango three sixty. Ah, oh oh àwọn tá a jọ sí kékeré ò sí bí wọ́n lè ròyìn mi. wọ́n lẹ̀ jàre wọ́n tó jẹ́ pé tó bá ti wọnú rúùmù sẹ́kàn sùn lọ ní ramọ́rú ẹnu yìí ti pọ̀ jù. Ah! ẹ wo kẹ́rì bóyá òun ní five minutes ten minutes ló ń pàdé náà sórí bó ṣe wù mí unlimited time ni tí mo bá ra ẹ̀ mú inú ìgbà lo two hours. Oh tí mi bá lo two hours bóyá ó rẹ̀ mí díẹ̀ ni ajé káwọlé mo ti sọ owó pa síbẹ̀ yẹn inú rẹ̀ máa ti parí ọtí yìí má ṣe gẹ́ ẹ̀ léṣe rọ̀lẹ́ rí o ọlọ́run ò rọ́mọ ẹ o. ìfẹsẹ̀ kan sùn lọ o. èmi torí tí ẹ̀kan bá strong èèyàn á sùn lọ. sórí lónìí. tí ọ̀gán fẹ́ kú sí everything dry. kò sí wàhálà ìdíkà wà lónìí wo jẹ́ ká máa kó pàdé ẹnì kan. ṣé wọ́n lè sọ fún mi pé de ìṣe kan sì lọ ní ẹ. àní àkànjí kan ẹran bí ẹkùn ni. omi ni ẹ. gbogbo ẹ máa gbó ẹbí ẹ máa ní tears máa fa everywhere yà. ọbẹ̀ mi máa pa mí. ìṣó níbẹ̀ pé máa máa rojo dúró yàyàyà. hello. Akéjì àní mo rí nǹkan kan lórí fóònù ibo ló wà mo fẹ́ bọ́ ọ sọ̀rọ̀ ni Akéjì olórí iná mi ò sì padà dá Akéjì Fúnkà kí ló ṣẹlẹ̀ mọ́ bọ̀ Fúnkà Fúnkà bí ló dé kí ló ṣẹlẹ̀. báwo la bá yà. calm down na kí ló ṣẹlẹ̀ na. ìjọba máa ti jẹ. kí ni kí lè lè. ẹni ìjọ bọ̀dá Àkànjí o. Àkànjí gángan ni. Àkànjí ni kọjá tó mi lọ tẹ̀. Àkànjí lèmi wò yìí o sákànjì ni Fúnkẹ́ bọ̀dá Àkànjí ni. ó ti tọ́ fún mi ẹnu ọ̀ka. Àkànjí àbàkàndé. wọ́n dáadáa èyí bọ̀dá kejì náà ni wà á kẹ́ni. bọ̀dá bọ̀dá kejì. ṣé kí n máa bẹ̀ bọ̀dá kejì. akejì gómìnà mi ló tẹ́lẹ̀. pé olúwa mi mi lè gbá fóònù rẹ̀. má wọ́n má. àpòlí ló ọmọ pẹ̀lú sìkẹ́ ọmọ pẹ̀lú ìjọba nílẹ̀. dẹ̀ bá a láyè o èmi náà wọ́n di jack of all trades master of none kí ni ló yẹ kí ló lè máa ṣẹlẹ̀ sí àsòótọ́ lòwe àwọn àgbà tó sọ pé abánigbé ò yáná abọ̀rìṣà ò kì í sùn tútù oṣù nílé fọ̀gbọ́ tilẹ̀kùn kò kí gbáriwo ìjà. Ah! sóòótọ́ ni kò síbi tí kú ègbé pa ni ìgídá lóko púpọ̀ ọmọ alára méje ajérò gbọ́ ó kọ́ ọmọ ẹ̀mẹ́fẹ́ fà sí yẹ̀wù làjà bá jìn yẹ̀wù ajérò ní hà àti òsíbi tí kú ègbé pa ni. ọlọ́run o ọlọ́run o yóò mú bá láìpù mi lọ yìí o. wọn á di jígolo kàgbóró báyìí. ìyáálì kan sọ pé jígolo lè yẹ. ẹgbẹ́ àdúgbò. ẹ máa kì í ṣe pé jígòlò lẹ́jọ́ ẹ̀yin gangan ni jígòlò. ayé yìí da láì ní òun dúndùn àwa tá a jábúrò yín ládùúgbò gan à ń gba bọ́s kọta fọ́ńdù ẹ̀nẹ́ra ẹ̀yin ò gbálẹ̀ yìí ilé obìnrin lẹ̀ ń gbé ẹ wá ní sẹ́ẹ̀ kì í ṣe jígòlò. ayé yìí ti bàjẹ́ ìfúra ni ẹ wá ní ẹ̀dá bíi jígòlò ẹ̀yin gangan jígòlò kẹ́ ẹ parẹ́ nú ayé ẹ̀yin àtàwọn òṣèlú ọ̀rọ̀ ní tíyà ńlá tó bá gbéyàn sánlẹ̀ kékeré ó tún máa wà lápò ẹ̀ ìyẹn máa tán tó lè fi sọ sí i. bí kankan ní mí. ọ̀rọ̀ mi ti dàbí ewé àràgbà ilé ògbà ọ̀nà ògbà ibi mo fẹ́ padà sí ọ̀dọ̀ gẹ́ẹ̀ yóò ṣe padà sí. àwọn ti gbóró náà wọn tún lè wẹ́kọ̀m mi. ok bí wọn bá ṣubú ni wọn máa ń dẹrù jù. Thank you.